ẹ ọ lọ sí school ni ẹ bá dẹ̀ ti jẹ́ kó tó four o'clock ẹ tó wá wò wọ́n because tó bá ti lọ sí school báyẹn ó di four o'clock ọ tó close wọ́n máa ṣe lesson tó bá ti ṣe school tán. ìyẹn ẹ̀wọ́ náà. ẹ ní sùúrù. ọ̀ màá tiẹ̀. ṣé nǹkan tí mo sọ yẹn ti pọ̀ jẹ́ inú mi lọ ni. nínú ilé bíi tó ò ní yé tó ò ní panu ilé yìí ó ranjú síbẹ̀. Jùmọ̀kẹ́ Jùmọ̀kẹ́ Jùmọ̀kẹ́. jíde ah, jíwọ kẹ́lí jíwọ kẹ́lí ó máa jẹ ọlọ́wọ́ títí náà. ẹ kàn sọ̀rọ̀ báyìí ọmọ ìlú ìṣèkejì mi nílé ilé ṣé ìlú yẹ kọ́ lọ́ọ́ ṣẹlẹ̀ fún un. Eh, ah! ìyàwó ọmọ yín ni mo jẹ́ ni àbí bí ó lè fẹsẹ̀ ṣe gbogbo òṣì tẹ̀ ń ṣe yìí ná bàbá ẹ ṣọ́ra yín gidi gan ẹ ṣọ́ra yín gidi gan ṣe ti gbọ́ ṣé ìwé gbogbo tí mo ṣe fún nǹkan tí mo lè ṣe fún bàbá mi ni ẹ wá fẹ́ máa take it for granted ẹ ṣọ́ra yín o. má dàbínú ṣé bí ṣe ni mo kọ́ dẹ̀ fi ń bọ́ ẹ ṣeré o. ìṣẹ̀lẹ̀ kò fi ń bá mi ṣeré inú ilé òṣì wo nìyẹn ní àgbà òṣì játijàti tí ẹ bá lọ tọwọ́ ọmọ yín bá ṣọ máa fẹjọ́ yín sọ ọmọ yín tó bá dé ní àgbà játijàti òṣì ẹ̀yìn atókù má kù amọ̀nà ọ̀run má lọ. bí ṣe ń tẹ́kẹ̀ yín mo rò pé tó bẹ́ẹ̀ jẹ́ bàbá ọkọ mi ni kò sí pé bóyá mo ní kankan in mind kí ló fẹ́ fa gbogbo eléyìí náà ẹ jẹ́ kó rí yín pé o ẹ jẹ́ kí orí yín pé. má dàbí mu má dàbí mu ṣó mọ̀ pé ohun tó bá ti jẹ́ tí ọmọ ẹni tẹni náà ni. tẹni náà ni bàbá àgbàyà òṣì. kele wa o kele wa wa kele wa o kele wa kele wa o kele wa wa.

ẹ̀rí mú ẹ̀ ó ń kọ kéréwà kéréwà kọ kérezò ni. bímbọ́lá kí ló dé. tí kí ni fi ṣe kí Eju, sorry my dear. Wá bí báyìí, bọ́ síbí. Orin tó nǹkan ti máa explain ẹ̀ fún dádì ẹ̀. Kí ló kọlù ẹ náà? Mo mọ̀ pé wèrè ló kọlù ẹ. Anyway ṣìfìyẹn lẹ̀ kí lọmọdé yẹn ṣe fún ẹ tó fi dìgbà jùgbà mo ti kẹrìkẹrì bábòde. kí ni o ṣe irú orin òṣìwò ló yẹn náà. báyìí tọ́wọ́dún àti bàbá kan nìyẹn ni tó ń ṣé mi lè bọ́ ọmọ wímọ́ ni àbí kí ló dé. ṣe orin tó ń kọ lẹ́nu àbọ̀nù ẹ̀sìn mi níbi bọ́lá orin tó ń kọ lẹ́nu ló ṣe ń ṣe bẹ́ẹ̀ lu ọmọ. ṣé orin tó ń kọ́ bọ́ bá kọ nìyẹn ni ó kọ kẹrẹwà kẹrẹwà ọmọlúwàbí wọn lajú tó ń kọlu ọmọ orin kẹrẹwà kẹrẹwà. ó pa ọmọkùnrin yẹn tí kò lẹ ó tó bẹ́ẹ̀ pẹ̀lẹ́ yìí. kí ló bí tó tẹ̀jẹ̀ káyé gbádùn bàbá bó ṣe ń sin lọmọ ń jábọ́ bàbá kéré ní tòbídò èèyàn màlà àwọn tó bí ọmọ tó wà yunifásitì tó kù wọn máa ti torí ẹ̀ para wọn dànù ó jẹ́ ń sinmi kó jẹ́ ń gbádùn. ọ̀rọ̀ ẹ yé mi so wọn ní kó máa pa àwọn ọmọ nǹkankan fún mi ni. mi mọ̀ pé ti rí ìyá àjẹ o. o fẹ́ já mi sí kolobo àbí. ìwọ ló mọ kolobo tó ń já rẹ sí. Ah, mo mọ tí màá ṣe fún ẹ bí n bá láwọ kíkó wọlé abẹ́rẹ́ lásán ò ní mo jáde kó ònà lé. àwọn ta ni. ọ̀nà ìta rí. àwọn ta ni. ò tó bẹ́ẹ̀ fún inú ilé yìí mímí kan ò lè mí ibi báyìí o ò lè lé mi jáde. ìta bí n bá lá. wọ́n ní àwọn ọmọ ẹ èmi tí mo tọ́ wọn rè sórí oyún inú mi yìí ibi báyìí ni màá ti tọ́. Tá me mandando. mojúsọ́lá èkó sáré ga o ó gbà sákọ̀rẹ́ ga o mojúsọ́lá kò wọ́n ẹbí rẹ̀ kété àtúrírà òkò. Hasi aluka ya la. أنتم وفيصني مما صيب بدنيا وجعلني غالبا على جميع يدي ló fi dálé ìkẹ́ àti náà ló fi dálé ìkẹ́ àti náà ló fi dálé ìkẹ́ àti náà ló fi dálé àti náà ọlọ́run ti mọ̀ wá tọmọ ádámọ̀ òun o ló fi dá lẹ́yìnkẹ́ àti ẹ̀dá mú wa mẹ́sìn nílé ayé ẹ jẹ́ ká mú wa mẹ́sìn torí ọ̀run ayé lọ́jà ọ̀run nílé bó ti wulẹ̀ ká pẹ́ láyé tó a ó pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ a ó pẹ́ lọ́run jọ mọ́ mi ẹ ká mú wa mẹ́sìn látàyè ó máa ṣe ó máa ṣe ilẹ̀ oúnjẹ nìyẹn o mojísọ́lá àbẹ̀kẹ́ mo ní hinna níbọn ó ta dájúdájú ikú o lẹ́dí tẹ́fìrù nàmínú tẹ́yìn ọmọ ènìyàn ń sá fún fàyúnà òmùlá kíkún àmùkù pàdé yín lọ́jọ́ kan súnmọ́tòrọ̀dù ilé yín hálímì gẹ́bí wáṣà dátì àwa adáyín padà sọ́dọ̀ ọlọ́run ọba tó ní mọ kọ̀ọ̀kan tó ní gbangba mojísọ́lá ọláyà fàyúnà bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ mọ̀ọ́kan tó ń ta mọ́ wọ́n á máa wá fún ẹ nírò gbogbo ohun tó gbélé ayé yín ṣe Mojísọ́lá Ọláìyá ó máa ń ṣe mo ló máa ń ṣe ilẹ̀ oúnjẹ nìyẹn o gbogbo òṣìṣẹ́ tíátà gbogbo eléré pátápátá o àtàwa tá kọrin o tá fẹsẹ̀ gbórin ga o àti gbogbo ẹ̀yin gospel a ò ní rí mọ́ o àníbó wọn láàláhùnrà àjọṣe wa ò ní ìbàjẹ́ o mo wá sọ wípé ẹ máa bá dárò rẹ o ẹ máa bá dárò rẹ o ẹ máa bá dárò rẹ o ẹ máa bá ń dárò rẹ o mo jí sọlá bẹ̀kẹ́ mo ní yé yé yé yé ẹ máa bá dárò rẹ o mo ní yé yé ẹ mà bá dárò rẹ o. lọ́jọ́ tí mo gbọ́ pé mo jí sọ́lá rọrùn ẹ gbọ́ ni mo tó nígbàgbọ́ nínú gbólóhùn tẹ̀dá máa ń sọ bẹ́ẹ̀ ni afẹ́ rọrùn ni mo tó nígbàgbọ́ nínú gbólóhùn bẹ̀dá máa ń sọ bẹ́ẹ̀ ni afẹ́ bá rọrùn wọ́n ní yé yé ṣe ìṣe epo tán bójú oorun ló sùn ẹ̀jí kó dìde kàkà kí wọ́n jí wọ́n máa sọ wípé yéé yéé o mo ní yéé yéé ẹ mà bá dárò rẹ o ikú burú o abara dúdú ọ̀họ́ àìní pani òun náà ló pa fàdà mi àyíndé Síkírù o òun náà ló pa mọ̀ọ́dà mi àdùkẹ́ ìyábọ̀ o ó padà kẹjà bí èṣù tí ń jẹ́ Lámídì o ó pa mojí ọlá ìyá abẹ́kẹ́ tiwa mojí sọlá o ìyánọ́tù ọlá ìyá ọ̀run rẹ o ọ̀run rẹ ọ̀run rẹ o ẹ máa bá dárò rẹ o ẹ máa bá dárò rẹ o mo ní yéé yéé yéé ẹ mọ̀ bá dárò rẹ̀ o. gbogbo wa gbẹdẹ àwọn ọmọ sọ ọjọ́ tó ń kọta gbogbo wa náà. tí bí wàá ti lé ìwà ojú ọlá yà dáa ọdún wàá fi wà ẹ̀tẹ́. And he has always been there for us with prayers, with support. We are in our midst I Chief Yemi Elebuibon. A round of applause for him, please. Thank you, Papa, for coming. We appreciate you. We have in our midst, uh, he's an icon. He's a legend. And he's been supportive. He's been calling. He's been encouraging the committee. He calls in the morning. He calls in the evening before he goes to bed. Because he's passionate about the, the deceased. Uh, ladies and gentlemen, I have in our midst, I call him Papa. I call him Papa Gbenga Adeosi. May your Gbenga Adeosi. Thank you for coming, sir. We appreciate you. I understand the HOD of Fiji Music, Oganla himself, Wasiu Alabi Pasuma is in our midst. Thank you. Welcome into our midst. Thank you. Jẹ́ gbajúmọ̀. tí olúwa fún ọ ní ìrànlọ́ bó ṣe fún ojú ọlára náà. agbálábí aṣíwájú ọlọ́run nínú ikú báyìí olúwa kó dá dúró láàrin wọn o. nínú ikú báyìí ọlọ́run kó dá dúró láàrin wọn o. màmá méjèèjì báyìí. ọlọ́run ti mú ìyẹn kan. gbogbo wa bá dégbò yìí náà àmọ́jọ́ tí òkan kálukú wa báyìí bàbá mi kò wá ṣọ́ra ọ̀dọ̀ dọ́là ìtọ́jú fún. gbogbo wa bá tó dégbò yìí kọ́mẹ́jọ tó ṣẹlẹ̀ sí mojú ọlá yá yìí ló ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa náà ń jọkùn. bá a ṣe jókòó lọ́jọ́ tí ká ní kó wọ́n kú láyé ó ti wá ní àkọọ́lẹ̀ báyìí. wàtárí ìhún. بسم الله الرحمن الرحيم يا رحمة الله يا رحمة الله إني خائف وجلا بأمر مجلى الدلائي يا الدلائي أو يبيع الدلائي كنت مو bó ṣe lọ àwọn agbákádàrà ọlọ́run olúwa gbogbo aládùn aṣíwájú ọlọ́run gbogbo àwọn tá dúró yìí wọn ò ní dá dúró lọ́gbọ̀n bàbá yìí ọlọ́run o. ìyá ni màtà lọ́ọ̀hìn ní mọ̀fúnlẹ̀ sún ní gbogbo aládùn aṣíwájú ọlọ́run gbogbo àwọn aṣọ dúró yìí wọn ò ní dá dúró léwu sábà. irú kó o o bá jẹ kristian o bá jẹ mùsùlùmí àti mùsùlùmí àti kristian àdúrà ló òkùnsẹ́ni kan tó ta pàdó àpapọ̀ bá lè ní máa kọ́ sí jẹ́jẹ́. ó gbé agbára àtẹwà bí olúwa mi jẹ́ sẹ́sì kúrò láyé mi. bá ti níràwọ̀ àwọn tí wọn bá jẹ́ pé lọ́lá pé àwọn ẹ̀jẹ̀ ń gbé mi tí o bá ti níràwọ̀ àwọn bá jẹ́ pé kúkú òjijì àwọn ọmọ ẹ̀jẹ̀ ń gbé mi nígbà méjìlá ẹjọ́ ń lọ ní wọ́n ń da fún ọ inú ọmọ bí àwọn ọkọ o. olúwa gbogbo ẹ tí bá ti ń gbòòrò aburú lé wa lórí ọlọ́mọ gba sàlàfíà rárá wa. àtàrà yín mo wà bọ́dí àwọn àbó àwọn ni wọ́n ní jèrè àwọn gbogbo ẹgbẹ́ làwọn ní láṣeyọrí láyé ọlọ́mọ gba sàlàfíà rárá.

olùwà wọ́n ti kan ṣe irú eléyìí fún mi láìpẹ́ ọlọ́run irú eléyìí wọ́n ti kan ṣe fún mi ọlọ́run mi tọrọ mi tọrọ ọlọ́run ẹ̀mí gígùn àtàláfíà kí n láti bọ̀ tán rí kì í sì má fọwọ́ gbọ́ wọn sí kí n má jókòó nulẹ̀ kí n má béèrè kí ni wọ́n ṣe ń ta ọlọ́run gbogbo bí mo lè jùlọ. kòkòrò jẹ́ agbádùn obì tó gbó káká ayọ́ ti bàṣọ ìmúròde jẹ́. Ikú pọ̀mú lẹ́nu ọmọ tó mọ̀ mú o. Ó sọ ní ọ̀la. daworo ikú ikú ikú mà dọ́rọ́ kí ló wá ṣe. Ikú ó song. Ah, oh, Mojísọ́lá Ọláìyá ìyá dùn ọlá ìyá mẹ́rin àá. bó dọ̀run ọ̀ṣọ̀run rẹ̀. gbogbo òṣèré pátá ló ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ̀. gbogbo olórin pátá ní tilẹ̀ tó kó wọ́n ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ̀. gbogbo ọmọ nàìjíríà pátá a máa ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn ẹni tó lọ. Mojísọ́lá Ọláìyá máa gbọ́ ní ní Jerusalem la ó pàdé lẹ́sẹ̀ Jésù ní ní ní ní ní Jerusalem. la ó pàdé o lẹ́sẹ̀ Jésù níbi táwọn mi mọ́ nǹkan orin sí bàbá. hallelujah ni wọ́n máa kọ sáwọn mímọ́ ní paradíṣe. Ẹ̀mí títí rúbùtù ló wí pé gbogbo alápọ̀pọ̀ là ń wí pé òdìgbò ṣe mo jí ọláyà Àbíkẹ́ Adé. Oh! thou Tọ́lá ọmọ Adébísí ó ṣèlérí lónìí àwọn tó nílẹ̀ sì ti mú wọlé àṣẹ bẹ́ẹ̀ lewúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùtàn ń fọhùn màálù tó jẹ́ baba ńlá baba wọn bẹ́ẹ̀ ní ké ní mẹ̀sì awọ tù nífẹ̀ẹ́ o. Olódùmarè olódùmarè agbọ̀tún ògẹ́gẹ́ ọba tí gbélé ayé gún òpìrìǹgìdì ajípọ̀jọ́ kúdà gbogbo wa ìpè tá a pé ìpọ̀ tá a pọ̀ ikú ò ní rẹ́ wa lọ́kàn lọ́kàn lọ bí iṣu ẹ̀gbà kò ní gbarí ọwọ́ àwa dànù bá ń ti lọ tá à ń bọ̀ àní jáde lékú lọ́wọ́ ìkònà tó burú kò ní kò wá gbangba òde òní gbá wa lójú. ọ̀run o ọ̀run sojú lòlò ọ̀run sojú bàtà bútú bí omi àgbọ̀dù ọ̀run o ọ̀run olóore ọ̀run dẹ̀dẹ̀ náà ni ó dẹ̀ lẹ̀fẹ́ ni ó jáde láyé kì í ṣe báyìí kú láyé lónìí ìgbà èèyàn ti kú ìgbà ọmọ tuntun sì tún ti dé ilé ayé béèyàn ti ń wáyé bẹ́ẹ̀ lèèyàn ń rọ̀rùn ṣùgbọ́n ẹgbàágbèje èèyàn ti kú lónìí tẹ́nìkankan ò gbọ́ torí pé ẹni tó bá kàn ló mọ̀ èèyàn tó bá ti níràwọ̀ tí ìràwọ̀ rẹ̀ bá já yóò máa tàn yínrín yínrín ni ohun tó jẹ́ kí ikú Mojíọlá Àyìnlá kó ka gbogbo wa lára nìyí torí tíràwọ̀ bá jáwọ́ dùn yóò sì kan mi ṣùgbọ́n a dúpẹ́ fún ìgbésí ayé rẹ̀ tó gbé ibi tó kọjú sí Ọlọ́run kó jẹ́ kó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ kó mọ́ bàjẹ́ gbogbo àwọn ọmọ rẹ̀ Ọlọ́run kó bá a dá wọn sí à ń wúre àsìkò yìí fún Mojíọlá ìyá pé Olódùmarè ó ṣe ikú ní ìsinmi fún un kó fi ikú rọ̀ ọ́ lọ́rùn torí tá a bá kú lọ́mọdé tó bá fẹ́ sísè rẹ̀ lẹ́ni ó yá ju kéèyàn ó dàgbà kó mọ́ ládìí ẹ̀rànà ẹlòmíì ló kú tí wọn ò lè rókú ẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo àwa tá a wá jẹ́ òṣèré ikú àyọkú ikú tẹ̀lé-tẹ̀lé ikú mọ̀jẹ̀sín kólódùmarè ó mú kúrò láàrin wa ifá kan ló ní ká daṣọ wíníwíní bo erin lórí ká fi èyí wìnìwìnì bo ẹkùn òjò ọ̀gànjọ́ ní pàkókò tójú tójú ti mú. adíbá fún tá a gbé adífá fún bi tá a gbé ti bí ni. adífá fún bi tá a gbé ti bí ni. adífá fún bi tá a gbé sùn. adífá fún bi tá a gbé sùn. àtàrí ò mọ bùsùn. àtàrí ò mọ bùsùn. orí ò mọ bùgbé. orí ò mọ bùgbé. àbámẹ́kọ àbámúyọ̀. àbámẹ́kọ àbásímúyọ̀. àbáfitúnlẹ̀ ẹ̀bẹ̀ ṣe ni. àbáfitúnlẹ̀ ẹ̀bẹ̀ ṣe. orí ló ta mojí ló gbèrè lọ sí Canada. ìgbà tí ó kú ibẹ̀ ló kú sí. Si ìlú nàìjíríà ni wọ́n ti bí ẹlòmíì wà tá a bí ní ìlú amẹ́ríkà tó yẹ pé inú nàìjíríà ni ó ti gbé ṣe rere tí ó bá kú ó lè jẹ́ london ni ó kù sí la fi sọ pé orí ò mọ bùsùn àtàrí ò mọ bùgbé àbámẹ́po àbámúyọ̀ àbáfitúnlẹ̀ ẹ̀bẹ̀ sí ni kọ́lọ́hún ó dẹlẹ̀ fún mojító rọrùn gbogbo wa tá a pẹ́ yìí náà ìgbẹ̀yìn ayé wa kọ́lọ́hún kó jẹ́ kó rọ̀ wá lọ́rùn ká má fi iṣẹ́ oníṣẹ́ ṣe iṣẹ́ wa ká má sì rí ikú àyọkú mọ́ ogun tí ìjà mẹ́sẹ̀ járí ogun rírí ogun àìrí kólódùmarè ó bá a ṣẹ́ ogun ìdílé kólódùmarè ó bá a ṣẹ́ ifá kan ní ìkiri ńlá gbé ọlá.

ṣe kó kìkì òun ó kàn káàkiri. wọ́n ní ológun kú ní máa ń pa wọ́n. wọ́n ló lóògùn kú ní máa ń pa wọ́n. wọ́n ní àfìdúró polongo. àfìdúró polongo. ológun kú. ológun kú. àfìbẹ̀rẹ̀ polongo. àfìbẹ̀rẹ̀ polongo. ológun kú. ológun kú. ògbómọ̀gà. ògbómọ̀gà. ológun kú. ológun kú. èyí wọ́n jẹ́ wọ́n jẹ́ orí ìgbà. èyí wọ́n jẹ́ wọ́n jẹ́ orí ìgbà. ológun kú. ológun kú. àràgómọ̀gà ológun kú òjò kò rùsùrùsù tẹ́sọ̀ àgbàmọ́lẹ̀ ológun kú wọ́n lẹ́ni tó bá fẹ́ níre mẹ́tẹ̀ẹ̀ta ńlé ayé ológun kú ni màá pa wọ́n ǹjẹ́ èmi mo lóògùn kú ará àgbà ń dà ará àgbà ń dà ìbáṣepá ìkú o ará àgbà ń dá. bá a bá bí ìmọ̀ ní kókó ẹkú èwú ni wọ́n ń wí. ọmọ àdàgbà àrẹ sùkúrù wà ní akú bọ́mọ bá dé yunifásitì tó kàwé tán wọ́n ní congratulation ẹ wà rí ọmọ abẹ̀rẹ̀ iṣẹ́ wọn ló ti rí iṣẹ́ inú òbí á máa dùn bó bá gbà fọ́ sálẹ̀rì tó fòbí wọn ní òbí ń jẹ́ wọn mọ́ gbogbo ẹni tó wà níbí ẹ mi ṣàmì gbogbo wa lájẹ wọn mọ́ mélòó lábẹ́ ka nínú ẹ̀yìn adé ìpele ikú tó ń pò ó ju gbà ẹ̀ ní òwe òwe òwe ní ipa fún ni mo jí ọ láyà ìpàdé dòójú àlá á tó dùn ríra wa hùwà bí òórùn rèé lójoojúmọ́ ẹ̀yẹ ẹ̀já mẹ́rò bí n bá ti ń sọ kó lóde ní bí n bá pè mí kó lóde jì aṣọ kan láwùwọ̀ nílé ayé òde ní bàtà kan láwùwọ̀ gbẹ̀yìn nílé ayé mo lóde jì ṣẹ́ẹ̀tì tó fáìn gbòun dísáìnà kan láwùwọ̀ ló bá tán bó bá jó níjó palongo ijó kan lójó kẹyìn ló bá parí bó bá sì jó ní kí bọ́ ọ̀rọ̀ bí ìkan ló ṣe é gbẹ̀yìn ló bá tán ẹjẹ́ wo tí wọ́n ń pè níkú agbágbá agbá òní ṣe é gbé àlànà ẹnu òní ṣe é la ẹ fún mi ní fried rice ìgbòmọ̀sí ní ajísàárè ó di ìgbéré mojísọ́lá ńlẹ̀ àbíkẹ́ ọ̀rẹ́ mi ò ó di ìgbéré. lára nǹkan tí ma fi ń gbádùn ẹ̀ ni kò sígbàkigbà tó bá ṣe ọbẹ̀ báyìí ah, ó máa ń dùn ni in fact man look towards pé kí n wá sílé kí n wá jẹun ni. Mm-hmm. yes. mọ́ mi mi lọ́kọ mi bó ṣe ń sọ oúnjẹ ó ní pé obìnrin tí ò bá mú oúnjẹ sí ilé ọkọ kò ń ṣe nǹkan tó dáa ṣé wo mọ̀ pé ọlọ́bẹ̀ ló lọ́kọ. òótọ́ ọ̀rọ̀ ni ọlọ́bẹ̀ ló lọ́kọ. kò ní máa wù tá mọ́ lọ sọ fún mi. ọlọ́run ní jẹ́. kẹ́mi. kẹ́mi. ó ṣàdẹ̀ ti tẹ̀rẹ̀ lọ́rùn àbí ìwọ́kọ̀ ló ní kó wá bá mi ni èmi dẹ̀ gbà fún ọ àmọ́ má jẹ́ kí irú ẹ̀ tún wáyé mọ́ láéláé màá lọ bá Bísí gan sì máa sọ fún màá ní kó kìlọ̀ fọnkú Fọlárin kí irú ẹ̀ má tún wù wọ́n sí mọ́ o. sàárè nǹkan yìí. ṣe bó ti pàǹsì. ọkùnfọlárin kí ni nǹkan tẹ́ ẹ̀ ń sọ lẹ́nu náà ẹ ti gbà wípé ilé wa bá mi gbẹ̀yìn àti kọ́lá fẹ́ jọ lọ ṣe fàájì lánàá báwo ló ṣe tún wá wá sílé yín tó tún tìyàwó yín tó fi pa. ṣe níbi tó já sí o ṣe níbi tó já sí. ẹ jẹun yín ni àǹtí kẹ́mi ẹ má má fi ronú ṣera yín léṣe lóòótọ́ èèyàn gbọ́dọ̀ rò ṣùgbọ́n èèyàn tún gbọ́dọ̀ ro níwọ̀nba ni. mo ro bẹ́ẹ̀ àti ẹ̀gbọ́n yín ṣe máa ń jẹun pọ̀ ni. èmi Kẹ́mi Adélájà. gbogbo ẹ̀rí tí wọn ò jẹ́ nílé ẹjọ́ yìí lónìí. gbogbo ẹ̀rí tí máa jẹ́ nílé ẹjọ́ yìí lónìí. òdodo ni yóò jẹ́. òdodo ni yóò jẹ́. n kò ní fi dúdú pé funfun. mi ní fi dúdú pé funfun. mi ò dẹ̀ ní fi gbá kan bọ̀kan nínú. mi ò dẹ̀ ní fi gbá kan bọ̀kan nínú. kí olúwa kó ràn mí lọ́wọ́. kí olúwa kó ràn mí lọ́wọ́. ṣé lóòótọ́ ni Fọlárin wá bá ẹ ní alẹ́jọ́ tá à ń sọ yìí. lóòótọ́ ni ọ̀gbẹ́ni Fọlárin wá bá mi lọ́jọ́ tá à ń wí. Kọ́lá ńkọ́. kò sábúrú Kọ́lá wà lálàáfíà a fẹ́ ṣe fàájì jáde Kọ́lá wa ní tóun bá wá òun ní fóun láyè. fàájì again ṣé bí fàájì lè ti ń ṣe látàárọ̀ òun kò Fọlárin. Ah, ó ṣe wàá kọ́ ṣàánú wa náà ni ó mọ̀ pé sórí àjọ̀dún ọdún èèyàn. dà o ṣé wàá dọ̀là nìyẹn àbí báwo. Ah, ó possible possible. ok ẹ ṣáà máa ṣe kọjá fàájì tẹfẹ lọ. ìwọ mọ̀ ipá aráalé ló máa mọ̀ lámòdì nǹkan míì làwọn aráàta máa pè fún ẹ kí ni ọkọ ìbá ṣe látìgbà tó ti wà nílé ìwòsàn kó má lè débẹ̀ kó má lè yẹ̀ wò. àǹtí mi kémi lọ wo Kọ́lá lọ hospital èmi ò lè lọ́wọ́ kọ́lá o mi ì lè lọ́wọ́ kọ́lá ní hospital. ṣẹ́yìn orí gbogbo nǹkan tó ń sọ against kọ́lá ní court lọ́jọ́ yẹn ni ẹ rí i pé kọ́lá disappoint me. kí ló dé kí nìkan tí kọ́lá fẹ́ gan kọ́lá disappoint me àǹtí mi ó disappoint me jù kí nìkan tí kọ́lá fẹ́ gan tí mi fún bó pè mí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mò ń dá kọ́lá lómi ìsọnù òfin rí kí ló dé tó yẹ pé ìyàwó níyàwó ló wá kàn tí kọ́lá wá ranjú mọ́ kó máa sọ fún Fọlárìn pé kó jẹ́ káwọn ṣe pàṣípàrọ̀ ìyàwó kí ló dé mi ì lè lọ́wọ́ kọ́lá o mi ì lè lọ ni. la ó rò kí la ó sọ gbà tí bàbá bá pè wá ó pé ọmọ ṣíwọ́ kò máa bọ̀ wàá jí iṣẹ́ o abiyamọ ooo eh! abiyamọ kú ọ̀rọ̀ ọmọ abiyamọ ooo eh! abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ee. Eh! ìgbà tó bá ta kòkó pé káfẹ́yìntì jẹun ọmọ ikú ó dàkúnyé jẹ́ ká jèrè òun abáfòwúrọ̀ ṣe. ikú tó pa Mojí Ọláìyá ó ń dàbí àlá lójú mi ni. ó dìgbà ó dìgbére ó dìgbà ó dìgbére. ṣé pé ìpàdé tún dùn ju àlá mo jí sánlá láyà bó dọ́run òṣòrun rẹ gbogbo ọ̀rẹ́ ló ṣe léde lẹ́yìn rẹ gbogbo ní sinimá gbogbo wa ṣe léde lẹ́yìn rẹ o. màmá àtọmọ tí mo jí sánlá fi sílẹ̀ ló gbomijé lójú mi. wọ́n ṣe bí màmá fọ́mọ ẹ lè dàbí mọ̀dà ọmọ. wọ́n ṣe bí màmá fún kókó ọmọ ẹ lè dàbí màmá ìkókó. mo ní abiyamọ o ẹ eh! abiyamọ kú ọ̀rọ̀ ọmọ abiyamọ o ẹ eh! abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ẹ. Eh! ìgbà tó bá ta kókó pé kàfẹ́yìn ti jẹ́ wọn mọ́ ikú ó dàkúyé jẹ́ ká jèrè ohun abáfowórà ṣe. ọ̀yá orí mi gbà mí ó má jẹ́ ìṣọ̀fọ̀ ọmọ gbà mí ó má jẹ́ ìṣọ̀fọ̀ ọmọ. ara ẹ wá o ẹ wá gbóhùn tí mo fẹ́ sọ. So. ẹ dákun dáàbò ẹ bá wá nǹkan fìdílé náà. ikú tó pa Mojí Ọláìyá òwe ló pa fún tèmi tìrẹ. listing àwáyé má lọ́kàn sí nínú wa. Mojísọ́lá iwo náà rí nínú fọ́tò. fọ́tò tó dára jù nínú fọ́tò ẹ ikú ló fà á tán fi ṣòbí tuwárí ẹ. àbíyamọ o ẹ eh, àbíyamọ kú ọ̀rọ̀ mọ́. abiyamọ ee abiyamọ kú ọ̀rọ̀ wọn ìgbà tó bá ta gbogbo pé ká fẹ̀yìntì jẹun ikú ó dákun yẹ jẹ́ ká jèrè ohun àbáfò agogo. gbogbo ní sinimá pátápátá. ṣé ìfura ni ayé máa ń sọ wá lẹ́nu mo jí ọlá ìyá bó dọ́run ṣọ̀run re ọ̀rọ̀ rẹ̀ dàbí àlá lójú mi ni. kí la ó kí la ó sọ gbàtí bàbá bàbá pé Oh pé ọmọ sí wọn kò máa bọ̀ fàájì iṣẹ́ o agogo rà. nígbà tí mò ń wọbí lálẹ́ yìí mo ráwọn èèyàn kan. gbogbo wọn mú soft drink lásán wọ́n dúró sẹ́yìn wọ́n dúró sókè níbẹ̀ yẹn mo fẹ́ kó dá ọ lójú pé èèyàn kan náà ni ó mú soft drink nígbà tìyẹ tó bá di lọ́la. mo jí ọ gbogbo wa là ń ṣe léde lẹ́yìn rẹ̀. àwa kọ́ ikú ló yọ fóònù nọ́mbà rẹ kúrò lórí fóònù nọ́mbà gbogbo wa. àbíkẹ́ ikú ló yọ ọ́ kúrò kúrò lórí friend list mi. ṣùgbọ́n kárìíra lọ́rùn ló dájú ó kò yẹ ká fààyè ṣàrímọ́ ó kárìíra lọ́rùn ló dájú ó kò yẹ ká fàáyé agogora. mo rántí lọ́dọọdún lọ́dọọdún ní magodo la máa ń ṣe bẹ́ẹ̀dẹ̀ fún Mojísọ́lá Ọláyà àṣe two thousand and seventeen yìí a ò ní lè ṣe bẹ́ẹ̀ dé ẹ. àbíkẹ́ ọláìyá ìpàdé tún dojú àlá ó dìgbà ó òjì sọlá. àṣé pé ìpàdé tún dojú àlá. ká tó lè rí mojí ọláìyá tiwa. Christiana Raymond. mama miriam soda mama dunọla osoda o sódẹ̀dá kó fi wá sílẹ̀ kó lọ. gbogbo ọ̀rẹ́ ló ń ṣe lẹ́lẹ́lẹ́yìn rẹ̀ Mojí. gbogbo ní sinimá ṣe lédè lẹ́yìn rẹ̀ o. àtàwọn tó ń bá ọjà àtàwọn tó ń bá ọ̀rẹ́ gbogbo wa lápapọ̀ là ń ṣe léde lẹ́yìn rẹ̀. ni wípé láàrin gbogbo wa àti gbogbo òṣèré pátápátá ní nàìjíríà ọlọ́run máa bá wa dáwọ́ ikú òjijì dúró láti wákàtí ọ̀wọ́ yìí lọ àní bá wọn nọ́jà wàràwàrà mọ́ lénìí ohun tá a fẹ́ ni wípé a fẹ́ ikú òjijì mọ́ mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú láàrin wa láti wákàtí ọ̀wọ́ yìí lọ àní bá nọ́jà wàràwàrà gbogbo àwa tá a dúró tá a wá show last respect wa fún Mojí a plan eléyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n rírò ń tèèyàn ṣíṣe ń tọ́ ọlọ́run ọba ohun tí mo mọ̀ ni wípé níwọ̀n gba ìgbà tí gbogbo wa máa lò láyé inú ògo la ti máa lò a ò ní lò nínú pósí mo gbàládùn alẹ́ kan sí a ní fi eléyìí san fúnra wa ẹ jẹ́ ká kàn máa júwọ́ tún ẹ̀ sókè. We just want to say goodbye to her. Listen to me. Somehow, someday, somebody's going to say goodbye to you as well either you like it or not gbogbo wa la jẹ gbèsè kú awáyé má lọ kàn ó láyé so ẹ jẹ́ ká máa juwọ́ tún wa sí pé Mojísọ́lá àòpàdé lẹ́sẹ̀ Jésù mojí ọláyà níbi tí a kò ní ara wa ó a ò ríra wa a ò yọ̀ mọ́ra wa Jésù ni yóò ṣe é. kò sẹ́ni tó máa kúkú òjijì nínú wa àṣẹ Elédùmarè ni ọba tó ní gbogbo a ní tún máa juwọ́ sí Mojísọ́lá wípé kárìíra lọ́rùn ló dájú kò yẹ ká fàyè ìṣàárí mọ́ lọ́rùn ló dájú Mojí Ọláìyá kò yẹ ká fàyè ìṣàárí Thank you very much. God bless you, sir a ò pàdé létí odò. ẹ̀yin èèyàn wa tó kù ẹ bá wa dìde. a ò pàdé létí odò. tẹ̀sẹ̀ áńgẹ́lì tètè mojísọ́lá tó mọ gàràbí kírísítálì lẹ́ẹ̀bà ìtẹ̀ ọlọ́run. a ò pàdé. létí o odò odò dídán odò dídán náà pẹ̀lú àwọn mímọ́ lẹ́bà odò tó ń ṣàn lẹ́bà ètẹ̀. fétí àbálógun òkú àdúró sí gbogbo ẹgbẹ́ òṣèré pápá ẹ̀ẹ́kú àdúró sí. Dayo, àkú ara fẹ́ràn kù bí n bọ̀ ṣìn àkó ara fẹ́ra kú bí sì bí àkó ara fẹ́ra kú gbogbo òṣèré pátápátá o àkó ara fẹ́ra kú ilẹ̀ onílànà gbẹ̀jẹ̀ gbogbo wa mọ́ o lágbára ọlọ́run lórúkọ jésù ọlá ti ànábì muhammad ilẹ̀ onílànà gbẹ̀jẹ̀ gbogbo wa ilẹ̀ onílànà gbẹ̀jẹ̀ gbogbo wa mọ́ o ilẹ̀ onílànà gbẹ̀jẹ̀ wa mọ́ o adániwáyé àdàbòbò wa o ilẹ̀ mọ́lànà gbẹ̀jẹ̀ wa mọ́ o wí bẹ́ẹ̀ kí ilẹ̀ má lànà ẹ̀jẹ̀ wa mọ́ o kí ilẹ̀ má lanú bẹ̀ ẹ̀jẹ̀ wa mọ́ o àdáni wáyé dàbò bò wá o kí ilẹ̀ má lanú ẹ̀jẹ̀ wa mọ́ o ìbànújẹ́ ó dìgbò ṣe ká má má tún ríra mọ́ ẹkún òṣè òdìgbò ṣe é ká má má tún ríra mọ́ lórúkọ àlà la bá òpin yà o látọjọ́ òní lọ ká má má tún ríra mọ́ thank you all we love you. olólùfẹ́ Mojí Ọláìyá a dúpẹ́ fún ayé tí mo jí gbé a dúpẹ́ fún irú èèyàn tí Mojíọ́lá Ìyà jẹ́ ìgbà tó wà nílé ayé òkú ń sunkún òkú ọ̀rọ̀ ńlá ni ìtumọ̀ ńlá ni pàápàá nítorí pé nǹkan ẹyọ gbèsè ẹyọ tí gbogbo wa jẹ nílé ayé òun ni ikú. gbogbo àwọn èèyàn sọ pé èèyàn dáadáa oníwà tútù oníwà rẹ̀lẹ̀ òun ni mo jí èmi náà mọ̀ bẹ́ẹ̀ whatever we do in life let us do it well the friends we associate with the religion we practice the people we move with the things we say let us be extremely careful. And let us live our life like we're not going to wake up tomorrow. I pray, do, that God, like we said, remember, will give you the wisdom, the understanding, and everything your mother wanted you to be. Inshallah, because you will be and you will even surpass it. mọ́mì lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ẹ ní ríro eléyìí mọ́ àwọn ọmọ tó dẹ̀ fi sílẹ̀ wọ́n á dirú wọ́n á dìgbà fún yín to all my colleagues present here today àní ríro eléyìí mọ́ it's a beautiful ending for Moji and I just pray and hope that when I die I get this kind of ovation god bless you to me wọ́n ní púpọ̀ nù wa wọ́n ní gbà láti gbà tá a ti dé wọ́n ní ẹkún la kàn ń sùn now ó dùn gbogbo wa tábà ní ká sunkún láti ní di ọ̀la we are really not gonna get anywhere. Abigade Bodaro Shorure Kowe it's okay you are Kowe it's okay you are Kowe délé kò kílé bó dọ̀rùn ṣọ̀rùn rẹ̀. gẹ́gẹ́ láńgẹ́lì gbé e lọ o gẹ́gẹ́ láńgẹ́lì gbé e lọ o gẹ́gẹ́ láńgẹ́lì gbé e lọ o ọ̀run ọ̀run ọ̀run ọ̀run rẹ̀ ọ̀run ọ̀run ọ̀run rẹ̀. too bad no more. Till we'll meet again, oh I Odiba. Egbana, till we meet, too bad no more. It's so painful, you are gone. Moji, I'll pàdé létí odò. níbi koni kò Till we meet, till we meet, till we meet, till we meet, till we meet, oh, till we meet. A ó pàdé létí odò níbi tí kò ní sẹ́. Jerusalem. 不。 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Um, ó ṣeni láàánú wípé irú ìjókòó tí a jó leléyìí kò sí ní tí mo fẹ́ sọ lórí Mojísọ́lá ní bí ọdún méjì sẹ́yìn èmi àti Mojísọ́lá jọ lọ sí hajj ni mo rántí wípé jíjẹ mímu mi ní mọ́kà Mojísọ́lá ló ń ṣe ní ọjọ́ tí mo gbọ́ pé Mojísọ́lá ṣaláìsí ẹ̀rù ayé bà mí púpọ̀ wípé kò sí nǹkan kan ní ayé yìí ẹ̀kọ́ tí mo fẹ́ kí gbogbo wa mú kúrò níbí báyìí lónìí nìyẹn dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká máyé ní yẹpẹrẹ kò sí ní tí mùsùlùmí máa ń ṣe fún òkú bí ó ṣe àdúrà lọ mojísọ́lá inna lillahi wa inna ilaihi raji'un àwọn mùsùlùmí tó wà ń bí ẹ jẹ́ ká tẹ́wọ́ ká ṣe kúlẹ̀ Allahu mẹ́ta fún mojísọ́lá rahimat kó máa bá kí ọlọ́wọ́n bá kó dá àwa tó kù sí torí ó dá mi lójú púpọ̀ pé ọlọ́run ó tẹ̀sí afẹ́fẹ́ rere pẹ̀lú inú oṣù ramadana tí ó fi wá sílẹ̀ yìí ausubillahi mina shaitani rajim kulu halẹ́wò had halẹ́wò samad lam yalid walam yunlad walam yakun lahu kufuwan had kulu halẹ́wò had halẹ́wò samad lam yalid walam yunlad walam yakun lahu kufuwan had kulu halẹ́wò had halẹ́wò samad lam yalid walam yunlad. ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين thank you. ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ọlọ́run ẹ̀mí mímọ́ bí ó ti wà láti kọ́ ṣe òun bẹ̀ nísinsìnyí bẹ́ẹ̀ yóò sì máa rí ní ìgbà gbogbo ayé ànípẹ̀kun àmín ẹ ó bá mi lójijì díẹ̀ wípé mo mọ wá síbi láti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí brọ́dà mi ṣe sọ kò sí ọ̀rọ̀ púpọ̀ tá a máa sọ jù pé ká rántí pé òkú ń sunkún òkú akáṣọ lórí ń sunkún ara wọn ni ṣùgbọ́n kọ́ ló má ti jẹ́ kí àsìkò tiwa tó báyìí ìrántí tí mo ní nípa Mojí ó jẹ́ èyí tí mi ò lè gbàgbé láéláé mo rántí wípé eh, bí méjì nínú sinimá mi tọ́lọ́hún sọ pé kó pariwo gan èmi àti Mojìlá jọ ṣe ìyẹn alápàdúpẹ́ àti ilẹ̀ eh, ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé ńṣe ló máa fi gbogbo tiẹ̀ sílẹ̀. Si tó máa gbọ́ ti ẹlòmíì gẹ́gẹ́ bí sísítà wa ṣe sọ lẹ́ẹ̀kan eh, ọkùnrin tó ra ń yọrìn ikú pa abẹ́lẹ̀ ń tàsé ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ mojí tó jẹ́ oníwà tútù bí àdàbà mojí tí ò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán mojí tí gbogbo á gbà pé èèyàn gidi ni mojí tí gbogbo á gbà pé kì í mú mojí tí gbogbo á gbà wípé ó fẹ́ràn mọ̀làkejì ikú pa láì ṣe kó dàgbà láì ṣe kó dògbò kí wàá ní tèmi àti ẹ tó jẹ pé bọ́mọlà kejì ṣe máa ṣubú là ń wá kiri gbogbo lágbájá ò ṣe ní ju ti tèmi lọ ni mò ń wá kiri bí lágbájá ṣe máa kú ní kíákíá tó máa kí mi nìkan ni mò ń wá kiri wọ́n ní tá a bá ti sign condolence condolence message tá a bá tún fi máa rọ tó ń bọ̀ á tún mú lára bẹ á tún kàn wá let's live like tomorrow will never come thank you so much. gẹ́gẹ́ bí ìròyìn tí mo gbọ́ wọ́n ní fàṣàsí wọ́n ló sùn kò jí ni. wọ́n yan aláyẹ̀ ń bọ̀ ìbọn ló pa. ìbọn bá wò. ọ̀tá ló pa. ìbọn ló ba fàṣàsí. ìbọn ló ba àbí sóò gbọ́ ni ọ̀dọ̀ ah sóò gbọ́ ń gbòòrò ní lọ ni. yóò gbọ́. àbá ọ̀tá ló pa o. kí ni à ń sọ pé kéde àjòyè fún. nígbà tí a mọ̀ pé wọ́n yìnbọn fún fàṣàsí ó rọ̀ fàṣàsí ti gbogbo agbégúlé wọ́n yìnbọn fún ìbọn wọlé rẹ̀ kú kí ni à ń bẹ̀ ń pé kí jòyè fún. bàbá ah. wọ́n fi kúlọ̀ mi ni mi rẹ̀ nígbà kí ló ń sọ yìí ó pẹ́ kó tó lọ wá èmi ò jóye mọ́ o yóò jẹ́ ní ti ìmọ̀wọ́ mi lókèrè o anybody lè wà mẹ́ kí n ká ọ sókè fún o tuálè ni ma kò sí nǹkan tó jẹ́ bí ju tuálè lọ kó máa lọ wájú máa máa tẹ̀lé lẹ́yìn. Mr Magic Mr Magic Mr Lati Mr Magic ọ̀pọ̀lọ fẹ́lifẹ́li. pidán agbára ló wá wá ẹgbẹ́. agbára. ẹ̀rín ẹ̀rín ẹ̀rín ẹ̀rín ẹ̀rín ẹ̀rín ni ó yá ẹ̀rín ta ẹ̀rín ẹ̀rín gbẹ̀ngà títí bísí mo fẹ́ rí báyìí. Ah! gentleman èmi ò kí n ṣe four one nine mi ò kí n ṣe oníjìbìtì my name is mr magic n tó bá torí ẹ̀ wá gangan ni kò sọ. So báwo lè ṣe mọ nǹkan tí mo rò lọ́kàn. kò sí ìfò kankan nínú ròmádìẹ tí àwòdì ò mọ. ẹ ti nà mẹ́pa ọlọ gbogbo nǹkan tó wà lọ́kàn mi tí mò ń ro gọ̀gọ̀gọ̀ lẹ́sọ̀ jáde kódà owó ọ̀sì jù bẹ́ẹ̀ lọ mi mọ bẹ́ẹ̀ ṣe mọ kẹta ó tí mo fẹ́ gọ̀gọ̀ mo fẹ́ joyè ni èmi ni nọ́mbà wá èmi náà fẹ́ fún àwọn ẹ̀rẹ́ ti pariwo lọ́tún lọ́sì ẹ̀ tó wà mẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ ikú bọ́ ló pa wọn á ní pé mi ò ní jẹ wọn á ní kí n má sà wọ́n dẹ̀ fún mi lọ́rùn fún mi lọ́rùn fún mi lọ́rùn àwọn kan náà júwèé bí pé tí n bá dé ibi kò sí nǹkan kan tẹ́ ẹ̀ ní ṣe fún mi láti ro mi lágbà wọ́n dẹ̀ fún mi ní nǹkan tí ìbọn ò ní ràn mí láéláé tí mi ní kú ìyẹn tó gbé mi débi ọ̀gàn yẹn. láìnú ẹ yọ àwọn ẹ síta dá padà fọwọ́ ṣojú ẹ báyìí. kí lẹ rí. o ṣe ń dáàtú mi àbí pè kan nínú àwọn ọmọọṣẹ́ wa. àwọn méjì ń fetí ara wọn gbọ́ ó mo jẹ́rìí ọmọ mi ṣẹ́gìrì létí ló ń bọ̀ yìí. ṣẹ́gìrì létí. ó ní ẹrù ńlá. orin àrínákò oníbàbẹ́ ń gbé kò sí nǹkan tẹ́ ṣe sí tí ó máa ràn olórí burúkú ọmọ ẹ̀jẹ̀ bá ṣe aṣọ ẹ̀ wọ́n sì ń gbẹ́ látòrí títí dé òdì ni. bàbá kò ṣe lójú orú àwọn bàbá ìlérí ẹ̀kẹ́ ti máa sọ̀rọ̀ nǹkan. máa gbọ́jà pọn ẹ lé. arínúwòde náà wọn. kò sí lọ awóráwo ni wọn àti bàbá ẹ kò sí bí gàn ṣe lè lé tó tẹ bá mu tẹ bá fọ sí méjì fọ́ èyí tó jẹ́ ṣóńṣó ń bẹ̀ ẹ̀yìn ẹ̀kan rúmọ́ ń dì kó lè wọlé. Ah, bàbá máa wọlé bàbá ó máa wọlé o. tí mo bá gun nígò ó máa ràn. ó máa bẹ́ẹ̀ ni ó máa wọ̀ ó máa wọ̀. mo fẹ́ kó dájọ́ mọ̀ mo fẹ́ kó mọ̀ pé nǹkan ju nǹkan lọ. Bashir Shanga Bashir Shanga Bashir Shanga Shanga Shanga Shanga fọwọ́ kan ọmọṣẹ́. fọwọ́ kan ṣẹ́gun. Daba. Lọ́jọ́bọ̀. Bàbá. Ṣé wọ́n gangan? Bẹ́ẹ̀ni, wọn ò ní fẹ́ lomi ṣe mi. Ikùn ẹ ti tóbi. Bàbá fi yẹn lẹ̀. Lọ́jọ́bọ̀. One million naira ni ògùnbọn original. One million. Kàwé! Kàwé àdúrà! Àkúrẹ́ àbí? nígbà ọlọ́run ti ní kí èmi àti ríra wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ti tímọ́tímọ́ ọ̀hún gbogbo ọ̀nà lọ́gbà o gbogbo ọ̀nà lọ́gbà o sórí gbogbo tí wọ́n lè ṣe fún ọlọ́run gbogbo ẹlẹ́mi ó ṣe fún ọ bí tí ọlọ́run gidi tó gbà pọ̀ mo bọ ọba yẹn lálejò só ti yọ kí ni tó fẹ́ jẹ tó fẹ́ mu. bá rí ẹ̀bà gbóná gidi ògúfe tó ní àwọ̀ lẹ́yìn àti ọbẹ̀ fún ẹlẹ́gùsí. sọ́ọ̀lù musanga paria Uh, <laughs> south musanga baria ẹ̀bà ògúnfe ẹ̀fọ́. jẹun mo gbé o jẹun ẹ jẹ kí ni wo wo bá wọn màkàjọ mọ̀ mi débi tí kò tó. kò sí nǹkan kan jẹun. mr magic. mr magic. mr lati. mr magic. ọ̀pọ̀lọpọ̀ fẹ́lifẹ́li. pidọ̀pidọ̀. sọ́yẹ̀rì sọ́yẹ̀rì o. mr magic. má yiri ẹ̀ wo. pidọ̀pidọ̀. ọdún làdí adé kọ́lá. mr magic. Swagger, TV ni ẹ máa wò. Swaga TV ni ẹ máa wò. Swaga TV ni ẹ